Yomi Hamzat lórúkọ mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo kí yín o nílẹ̀ yìí àti lókè òkun ẹ ń wò mí pé ẹ sì ń gbóhùn mi bẹ́ẹ̀ ni ohùn mi lẹ ń gbọ́ ojú mi lẹ ń rí ṣùgbọ́n mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà lọ́dọ̀ ọlọ́pàá o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ Nàìjíríà wọ́n ti wá gbé mi ah, àwọn SIB àwọn ni wọ́n gbé mi tí wọ́n fà mí lé FIB lọ́wọ́ kí ni mo ṣe nítorí ọ̀rọ̀ Adédoyin wọ́n nítorí pé wàhálà tèmi pọ̀ lórí ẹ̀ adédọyìn kọ̀wé sáwọn làwọn ṣe gbé mi lápá ìyáká láti ìbàdàn mo ti wà lábújá báyìí o ní tó jẹ́ kí n ṣe léyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ nígbà tá a ṣèjọba nígbà tá a dáràn tá a sì pànìyàn mo rò pé civil matter lọ́rọ̀ adédọyìn àtẹ̀tí lọ court mo dẹ̀ ti jàre bọ̀ kódà wọ́n ní kó fún mi lówó kí n gbowó lọ́wọ́ rẹ̀ torí pé mo jàre wọ́n dẹjọ́ ẹ̀nu ṣùgbọ́n síbẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún ti gbé mi mo wà lákàtà wọn báyìí ní tó jẹ́ kí n máa sọ ilé yìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ mo tún tẹnu mọ́ àmọ́ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo bá padà dé mo ń fi gbogbo ẹnu sọ pé tí mò ń ṣe mi ní filẹ̀ láéláé bí mo dẹ̀ ṣe ń lọ ságọ̀ wọn tí mo wà pẹ̀lú wọn báyìí ẹ̀ ní mọ̀ mọ̀ kù tí mo wà bóyá wọ́n ń fìyà jẹ mí lọ́wọ́ bóyá wọ́n ń tọ́jú mi lọ́wọ́ bóyá wọ́n ń pò mí fòpọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí mo ṣe rí nìkí tó lọ apá mi pé o ẹsẹ̀ mi pé o nǹkan kan ò ṣe mí o bẹ́ẹ̀ ni kò sáìsàn kankan lára mi àti ẹ̀ẹ́dọ́gbọ́n fi nǹkan sóúnjẹ fún yàn àádọ́gbọ́n fi nǹkan sínú ilé tá a bá fìyàn sí ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí kí n tó lọ ayé ti kúrò láyé ẹpá díẹ̀díẹ̀ ayé ti kúrò láyé ẹyọ ọgbẹ́ Oríyọmí Hamzat ò sì ṣe é yọgbẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat jákèjádò àgbáyé Oríyọmí Hamzat ti wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí pé wọ́n ní kí ló kàn mí lórí ikú Timothy kò yẹ kí n dá sí ọ̀tàn òjúbà náà wọ́n ní mo ti dá síkú Timothy jù mo ti pariwo Adédoyin jù mo ti tú àṣírí Adédoyin làwọn ọlọ́pàá gbé mi fún kí ló dé tí mo lọ ilé ẹjọ́ ìjọba musẹ̀ ni àbólówó àbọ́lọ́lá kan ẹ̀yọ́ ọmọ Nàìjíríà mo mọ̀ wípé Ọlọ́run bẹ lẹ́yìn olódodo Oríyọmí Hamzat lórúkọ mi o I still remain myself and I will never never once again I will never change from whom I am ntọ́lọ́run dá mi mọ́ tọ́lọ́run pè mí ntọ́lọ́ mi fún ni màá máa ṣe eléyìí ò lè pa mí lẹ́nu mọ́ o àyàfi ṣùgbọ́n tí mo bá sì wà lókè pẹ̀ bí màá ṣe máa ṣe nìyẹn mo sọ fún yín ni o Oríyọmí amzat mo ti wà lákàtà àwọn ọlọ́pàá tí wọn náà bá nífẹ̀ẹ́ òdodo tó o sí nínú àwọn tó fẹ́ kí wọ́n pa Timothy sóòtẹ́ẹ̀lì Adédoyin gbé ìwọ náà máa ṣe àpòsí gẹ́gẹ́ bó ṣe ń wò jẹ́ kẹ́ni tí ò tí ì gbọ́. That's the one out. orin tó bá orin tó bá nígbà ṣe mu ilá àmọ̀ràn kọ ọ̀rọ̀ tó bá ń tà ṣe mu ilá àmọ̀ràn sọ ọ̀rọ̀ ìwà tó bá ń tà ṣe mu láàmọ̀ Oríyọmí ti dé o. Oríyọmí ti dé o. Olóòtú ti dé. Ìwọ sòdodo. Ẹ̀bùn sòdodo. orí yọmí náà ní o. I don't know. 有库，完了发有库啊！发玩库啊！ ṣé mo ti sọ fún yín mo ní tiwa náà náà ṣe lọ. wọ́n máa ṣe tiwa náà lọ. wọ́n máa ṣe tiwa náà ṣe lọ. wọ́n máa fẹ́ràn ṣe àwa tún dé nǹkan mi ẹ̀ bọ́. gbogbo gbogbo tó débi kan ti yá ọ̀ náà tí ti rè ti wá fún ẹ̀jọ́ ẹ jẹ́ ká fi. ó wá ní ọdún níta níta lọ́pọ̀. àwọn méjì mẹ́ta sẹ́kítì sẹ́kítì àwọn méjì ẹ o mi yá sọ̀rọ̀ mi yá sọ̀rọ̀. Sábà sáyé. wà ẹjọ́ nítorí ọlọ́run. wọ́n yọ ọjọ́ orí ọlẹ́ àwọn ọ̀ṣà tó ń sọmọ́ nígbà tá à ń pè àbíyẹn tó ń sọ̀rọ̀ ni wọ́n ká gbóhùn rẹ̀ nítorí gbogbo ètò rẹ̀ tó máa ń ṣe ọmọ gbogbo abájẹ lọ́rùn ni ó sì ń ṣe gidigidi fún àwọn mẹ̀kúnnù àwọn abẹ́rẹ́ gbogbo olùdíje lọ́nà tí wọ́n ti lẹ́kọ̀ọ́ àtàkùtà kí lóríyọmí ṣe kò ṣòṣèlú. Oníyọmí sì ní kò níwà kẹjọ tó ń ṣe ju òdodo ló ń gbé dání lọ kí wọ́n náà lọ ṣe ilé olùkọ́ débi láàárọ̀ ìlú yẹn ẹ gbà wọ́n o kí ìkọ́ ọmọdọ̀ sórí yọ kí o kí ìkọ́ ọmọdọ̀ ṣé kí ìṣọ́ ló ṣèlú kí ìkọ́ ọmọdọ̀ sórí yọ kí o. ṣe fún wa ó ń ṣe bẹ́tẹ́ fún wa o. kílẹ̀ fara sí kó ṣẹlẹ̀. àwọn ọ̀sẹ̀ mọ́ o ní náà kan rò pé ó lè ṣẹlẹ̀ orí ọ̀rọ̀ tìmọ́tì orí ọ̀rọ̀ tìmọ́tì tí adédọ́yìn tí wọ́n pa ọ̀gá wa tó dá sí iná àròkọ lè ṣẹlẹ̀ kó fi fírẹ́ǹsì ọ̀gá wa nìyẹn o kó foríyọmí lé o ní ìgbà ṣe o foríyọmí ọ̀gbọ́dọ̀ kú o ẹ̀fí lẹ̀ ẹ má fún ti ẹ̀fí lẹ̀ orúkọ tèmi ni tájú bí ọ̀nà mo fi àsìkò ìtí gbogbo àwa tá a fi ilé àtọ̀nà wà nù láti wá ní èlé bàbá wa àjídìgbò ọlọ́bàá ní kò ní kó bàjẹ́ ní àná láǹgbá kọ́kọ́ alátẹ̀lọ́wọ́ bàbá tó bá ti bẹ̀rẹ̀ program wọ́n máa ń tẹ̀ láti parí program ni tó máa bẹ̀rẹ̀ program àwọn máa parí program ibi wọ́n máa ń ṣe program lọ́wọ́ láti rí pé àgbọ̀ ọ̀gá náà kí ló ṣẹlẹ̀ nígbà tá a fi máa gbọ́ láàárọ̀ yìí àgbọ̀ pé wọ́n ti wá gbé ọ̀gá ní láti Àbújá lórí kí ni wọ́n ní lórí ọ̀rọ̀ Timothy ọ̀gá wo èdè èso olóṣèlú ó lè farajọ gba àwọn mẹ̀kúnnù ni ìyá ẹ̀jẹ̀ àwọn mẹ̀kúnnù tí wọ́n bá tóbi bẹ́ẹ̀ tàbí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ní Ọ̀yọ́ ṣèjì ìyá òní jẹ́wọ́ fi àsìkò ìwà ọ̀rọ̀ àwọn lọ́ba lọ́ba sàánú wa àti ìjòyè lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gá wa ìkàlọ́ bá ti ọ̀rọ̀ wa. ẹ jẹ́ kó kúrò àti sẹkẹrẹati. a lọ sí ọ̀dọ̀ ilé ọba ọ̀dọ̀ ní orúkọ kọ̀mínítà ìlú àlùwájú. àbàtà ìlú àlùwájú. Yoruba, Yoruba, Yoruba, Yoruba, Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network fún fún àṣà Yorùbá.